الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وعظيم قلوبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياك منها أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها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 إنا عرضنا الأمانة على السماوات والأرض فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون وأستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه توبوا إليه توبوا إليه فالتائب من الذنوب كما لا ذنب له استغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله تعظيما لشأنه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أغنكم الله سبحانه وتعالى ọba alágbára lérí gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ní gbogbo ọ̀ràn wà ntí ọba yìí bá fẹ́ ọmọ àṣẹ ni ọmọ àṣẹ ṣe èyí tí ọba fẹ́ ẹni tó lè wá ló lè mú wá ní àmúṣẹ kò sí wa ma lam yasha la kana nítọ́lọ́wọ́n ọba fẹ́ kò sínú ẹ̀dá tó lè pé kí nǹkan náà kọ́ máa bẹ. à ń sẹ́kù lónìí nínú agbára ẹni à ń lè sìn nínú àánú ẹni nínú àánú ẹni ọ̀kanú àwọn falasúfì ó ní ọkọrin lórí gbàdéyàn kọrin lórí àhán àlá pé ọlọ́run ní ayọ́ alẹ́ mọ́rin tó àná. gbogbo ẹni tọ́lọ́lọ́run ọ̀yẹ lẹ́ni tó wọ́n máa sìn tó gorí sọ́lọ́run tọkọ̀ yìí sọ́lọ́run sọ fún pé ìnàlẹ́gẹ̀rọ àdẹ̀tàmínà àìsàn àtọ̀ ọ̀mọ̀ wá sí yẹn nínú èròǹgbà wọ̀ láwọn àròjìnnáàkà báwọn ọlọ́run bá gbèrò dáadáa gbẹ nìkan báwa ni máa gbogbo tí ń bẹ lára ó tọ̀hún ni máa wá gbogbo ojú bẹ lára ẹni wọn fẹẹ máa wí pé mi Ọlọ́run ni wọn máa fi sìn tá a bá gbèrò orin gba àyàn tán kò ní sí kankan tí òní lè fi sìn lọ́wọ́n ba rẹ̀ òní sì kọ ọ̀hún àsìkò rẹ̀ oníjọ́ lójú láti lòlò fọlọ́hún kódà ẹ̀mí rẹ̀ gan òní tóbi lójú ẹ̀ láti lè fi sìn Ọlọ́hun dúkìá tó ní kò ní bàbàrà lórí ẹ̀mí ẹ̀ láti lè ju ẹ̀ lẹ̀ fọlọ́hún owó ọmọ wọn ò ní kó fà sẹ́yìn ba. lójú ọ̀nà àtọ̀lọ́hún bọ́lọ́hún bá ti ṣe tán tó gbèrò rẹ̀ gbà yàn ọlọ́run àbẹ̀ ọ̀nù àánú rẹ̀ ó ti tó wá mẹ́ni tó gbèrò rẹ̀ gbà tààfin lè ọ́ àìní lè ọ́ mọ́ pọ́bí sàdánwò fún wa ibi kọ̀ọ̀kan wa wá kù sí nínú tó ṣe fún wa láti fi ọ́ ọlọ́run rọrùn fún wa ká lè fi ọ́ kálukú wọn máa sírò ara wa ẹja máa sírò ara wa lẹ ìjọ tí wọn sírò wa olè kòkó ní ọmọ mọnú gbogbo gbàlá máa o bàbá ń tara wa ń jẹ làwa gan ò lè tayé nìyí tí ọjà bá dọ̀hún kúlùkù wa máa tá à ń ṣe àmọ́bí adáadé àmọ́bí àsìkò oúnjẹ lójoojúmọ́ láti ń gbọ́ gbogbo ìgbàdé ń wí fún wa pé kọjá àwa gan tún wí fún yàn pé kọjá níbi tó yí adé tá a mọ̀ bí ọ̀dà adé ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kò fi wálẹ̀ ńgbà kankan ọ̀sán ọmọ èèyàn lọ síbi ìparun ní ó ti lọ bí kọ́mọ́lẹ̀ lójú rere ọba rẹ̀ níjọba pàdé ọlọ́run má jẹ́ kí ṣètọ́nù mọ́jọ́ ọlọ́run ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹja máa sírò sẹ́ wa bá a bá ń sírò ẹ̀ láàmú ọmọ bíi amá àmọ bíi adédúró a lè máa tẹ̀síwájú ṣùgbọ́n tí èèyàn bá ti jókòó tẹ́tẹ́rẹ́ tí ò sírò ara ẹ̀ kà á lè tẹ̀ wájú kò ní lè tẹ̀ wájú kà á mẹnu bí tọ́mọ nínú sí olóore ká máa wọ àwọn tọ́lọ́hún tún ṣàánú àmọ̀ jura wa lọ ni ó bá ti jura wa lọ nípa ayé àmọ́ bàbá náà kú máa wíwá lájúra wa lọ jìjà káàdì kọ́ ajúra wa lọ nípa ayé àmọ́ àwọn tọ́lọ́hún ni wọ́n ta wáyọ àmọ́ àwọn táwa náà tayọ bá a ti láyé nù bẹ́ẹ̀ náà ni nínú gbàgbọ́ bàbá ń tara wa jẹ lókù gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan míì náà bá ń ṣe dárí pé léyìí ó fi léyìí jù mí lọ àwọn náà sojú kòkòrò ẹ̀ ká sojú kòkòrò dáadáa. gbogbo àwọn tó ṣe lánàá kò sì jẹ́ wájà àlìjáná ọlọ́ọ̀lọ́. lọ. àlìjáná ọlọ́run ni tọ́lọ́run sì ní kẹ́lò kọ̀ọ̀kan ẹlòmíín inú wọn ó tún ní nípa ayé ọlọ́run tó ṣe fún wa. ọ̀pọ̀ èèyàn ń bẹ lónìí tó yẹ pẹ́sì ọlọ́run lọ́gbájúmọ́ tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run tún ṣayé fún. ayé ò sí fún ẹnìkan kọ̀lákọ̀ọ́lẹ̀ pé tọ́ọ̀ bá ti sin lọ́wọ́ máa láyé tàbí tọ́ọ̀ bá ti sin ọlọ́run ò láyé. ẹni tó bá ló lè ṣe fún èyí lè gbàgbé ẹ̀sìn pátápátá gbogbo torí kóhùn ó lè láyé ó lè mọ́ni kó rò pé báyá tóun bá kò lè dá fún ọlọ́wọ́ á lè mọ́jọ́ ọ̀dà fún náà èèyàn ti lè gbàgbé ayé kó dojú ó tún máa náwó ayé sí ìwọ tí ó sì máa rí jẹ́ ètò ilé ayé ọwọ́ Allah subhanahu wa ta'ala lọ́wà kọ̀ọ̀kan wa la lè ilé ayé wa a lè ṣe bọ́ bá jẹ́ pé ọgbọ́n inú àti ròrí tẹ́mi àtẹ̀yìn rò ní ibi tá a mọ ìkọ́ yẹ ká mọ́ nípa ayé ibẹ̀ kọ́ yẹ ká mọ́ tó bá jẹ́ bá a ṣe ń gbìyànjú ní tí kan á lọ abatúgbọ́ nbì kan á sì gbìyànjú lọ tọ́ba jẹ́ gbìyànjú wá ń ṣe pọ̀ tó nípa ayé ni ìta ní kò yẹ kó mọ bẹ́ẹ̀ kò yọ ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò ọlọ́run náà ni gbogbo tí èèyàn ọba níláyé ètò ọlọ́run ni àti wá sí kankan mí láyé tá a wà yìí tó bá wá sí lọ ọlọ́run ká wá sí òun bẹ́ẹ̀ ni o bàbá tí wọ́n ń sin àmọ̀ sírò ara wa. torí wọn bá ní sírò ẹ àwọn tí wọn kà wọn ọdáwọ dúró ọkàn ń tanra ẹ lọ ń sírò ẹ wá bá ń yáyọ ọjọ́ bí ogójì ọdún àádọ́ta àwọn tí ń bọ sírò ẹ ń sírò ẹ níjọ bá yí dé parí kàn gbogbo àìmọ̀tọ́ kan ló sẹ̀mí ayé yẹn ní. ṣé látàná wa máa fún ọ pé n tó fi ọgọ́ta ọdún lò ó ṣe déédéé tọ́lọ́ ni ọwá sí láyé sọ wá ń yayọ ẹ̀ ó ti ríwèé ká máa sírò ara wa. aṣíwájú ẹ̀dá onílá ẹnu ọ̀rọ̀ tí wọ́n mú wá pé láyà kú nà rọ́jùlù tàkìyàn. ẹ má tí ruo fi ròyìn olùbẹ̀rù ọlọ́run ròyìn ẹnìkan ẹ má ọlọ́run àtẹ̀yẹkùn lè nafsi ashadda muhasaba àfi tó bá lè bá àlámọ̀rí ọ̀ràn ẹ̀ débi wípé ẹ̀mí ẹ̀ ló gbé gègélé shariki li shariki. tí ń ṣírò ẹ̀ ní ṣírò bí ìgbà tí wà àti èèyàn méjì jọ dáṣẹ́ pọ̀ tàbọ̀ gba àyàn síṣẹ́ tí wọ́n àkáǹtì iṣẹ́ fún ọ lójoojúmọ́ ìjà mélòó lẹ mú lọ lónìí mélòó lẹ tà mélòó lẹ pa mélòó lẹ jẹ lérè ó ní kó o ní fi lọ́rùn lẹ̀ bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ fẹ̀mí ẹ lọ́rùn lẹ̀ ni sí olóore tó ṣe lónìí ẹ lérè. kájí ẹ̀ lónìí lọ́yá tọ́lọ́run lọ́yá ìrẹ́ ẹ̀mí mi kí lọ fẹ́ lọ fi pàdé ọba rẹ. àjọ máa bẹ̀mí wa léèrè ẹnu ṣẹlẹ̀ mọ́mọ́ yìí tọ́gbọ́n débi ọmọdé yìí kémi àtẹ̀yìn ọjọ́ tìsín náà ṣe sáàbò ronú gbalẹ̀ tí mọ́ kí ni tá a ṣe tọ́jẹ́ sí olóore ìbùkún ní fún apá wa nù léèsì lákòókò yìí sí olóore kan ni ìbùkún ní fún wa ẹlòmíì náà tó ti bẹ́ẹ̀ náà ọlọ́lọ́mọ bí ọ wà nísìnyí kò lè fàsìkò rẹ̀ ẹlẹ́ òbí jọ́sìn fọlọ́hún bọ́lọ́ ń ṣe ní kẹ́nìkan kan wo lè filẹ̀ àìní lè filẹ̀ màmá fi ṣàdánwò fún wa ọ̀la àti tóbi ọlọ́dọ́ wá wá ẹja máa gbé ẹ̀mí wa ká máa ṣe sírò ẹ̀ hadibu ayu isanu nafsa iftikari oyobi bẹ́ẹ̀ yẹn bá fẹ́ rí sírò ẹ̀mí ṣe. mọ̀wùlẹ̀ máa dunnú lórí dáadáa tó o rí ṣe àwọn tí o máa ṣèṣirò ẹ̀mí ẹ lé lórí lè tí ọba dá tí ọba dá àwọn tó mọ̀ ṣáájú wọn mọ̀ máa fi iná wọn máa fi tẹ ọwọ́ ara wọn tí wọ́n fi tẹ̀ tí wá ń jó wọn wọ́n á máa sọ fẹ́mi wọn pé iná àtàyé tọ́jẹ́ pọ́ kéré nínú àìmọye ìlọ́po iná àtàlìkíámà ìnira ẹ̀mí mi ò lè ọdọwẹ ṣe dáadáa kí tọrọ ọmọ bàjọ o ọlọlẹmí ẹ o ẹ̀mí náà ni ìṣirò ẹ̀mí ẹni nítorí ká lè rí dáadáa ṣe ọlọmọsálá ìsànù wa ọdọwọ wa ká máa yẹ àìṣedéédé wa ká yẹ wò àwọn tí wọn ṣáájú wa àwọn ṣírò ẹ̀mí wọn débi wọ́n máa ń wo àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé bùkátọ̀ kan ọ̀rọ̀ tí bùkátọ̀ kan ṣe ti di pé lèmi àtẹ̀yìn máa ń wá kiri bá a bá rí inú ilé wa ní ká la bẹ́ẹ̀ di ìka lọ rádàbọ̀ tí a gbọ́ ọ̀rọ̀ rẹ́gbẹ́rẹ́gbẹ́ sọ̀rọ̀ kan láwa máa sọ papọ̀ àwọn tí ń ṣáájú gbogbo táwọn mọ̀ lọ́rọ̀ tó yẹ kó tẹnu àwọn jáde. púpọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ìfidáadáa kọni ni ìsinilọ́wọ́ ìdá àtọ̀rọ̀ ajé àmú tí ò síbu yẹn tọ́ba ti yẹ lẹ́yìn àwọn eléwọ̀n wọn gbà gbogbo yòókù dàgbàdàgbà tọ́lọ́wọ́n wọn bá wà léèrè pẹ́ ni ọ̀dọ̀ wà o tí ó ràn á lọ́wọ́ tá a lè máa gbogbo ìgbà kálukú wa máa gbà wípé ẹ̀mí wa yóò ti ṣètò yóò ti ṣètò bó ti yóò ṣe wọ́n máa jẹ́ mi rí ọ̀tàn ọ̀jẹ̀ pé olùgbìyànjú làwa yànjú rẹ̀ wò máa jẹ́ mi ẹ̀mí rẹ̀ máa sọ fẹ́ mi ẹ pé o è ṣètò máa jẹ́ mi rẹ̀ èṣù tí ń dẹnu ọba tí ríra rẹ̀ lólùgbìyànjú bóyá wọn akẹ́kọ̀ọ́ lọ́rọ̀ ọlọ́run ló ti wá rí wípé ah olùgbìyànjú làwa. òrẹ́ mi rẹ sí ronú. ẹ̀kẹ́jì ka kọ̀ọ̀kan wọ́n máa gbìyànjú kọ̀bùlù minal akhari ká máa gba wáàsí látẹnu ẹlòmíì ká máa gba wáàsí ìkìlọ̀ tí wọ́n bá ń wí fún wa pé àròdà lágbájá bá ìṣe kí ní ìfẹ́ ìdí lọ sí yàtọ̀ láti ṣàlàyé pé a máa ṣe sílé ọlọ́run ó jẹ́ ká ìgbà ńlọ rẹ́mi rẹ̀ zero wọn kó o tó wá mọ̀ sátàkò ẹ̀yin lẹ́lẹ̀ ṣẹlẹ́wò kìnnì kan sọmọ kọtọ́ ọ̀ máa dá ẹ̀yin lẹ́lẹ̀ ṣẹlẹ́wò ọkùnrin àgbẹ̀ mi ṣàkú mọ́ mi ẹ lónú o gbó dáadáa tí bá ti ń wí fún yàn tẹ́mi bá ti ń lè gba

sànù wà kó bi bí èso ọlọ́run ma jẹ́ sòun wà ọwọ́ àfi wọn ra ẹ̀. bó ṣe mú léyìí títún kírun títún ṣe tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ó lè mímí náà. ọwọ́ àmọ́ ètò ẹrú ṣe mú lágbájá mi náà mú. ọ̀nà tí èèyàn ń gbà síwọ̀ ẹ̀mí ẹ̀ nù. gbogbo sẹ́tọ́ lọ́hún bá ní kẹ́mìrì ó lè rí ṣe mọ́jọ ọjọ́ lójú máa gbà páwọn kan bẹ tí wọ́n ṣe ju tiẹ̀ lọ. mọ́jẹ dáadáa tó o bá rí ṣe mọ́jọ ọjọ́ lójú ọlọ́mọsálá wa a máa tún tẹ̀síwájú. àtúwájú ẹ̀dá anábíwá Muhammad ó ní láti

ọlọ́run tó wá mọ́lúbẹ̀rú ẹ̀ ọlá àti tóbi ọlọ́run ọlọ́run mú ẹ̀mí wa dúró lórí ẹ̀sìn ẹ̀ ọlọ́run mẹ́mí wa dúró lórí ẹ̀sìn rẹ̀ Allahumma ati nufusana taqwaha gbogbo ohun tí ń ṣe bẹ̀rù rẹ sẹ́mi wo fi máa páyà rẹ ọlọ́run mọ́sálàyé fi gbọ́n ẹ̀mí wa wàsákìá wà á bá ní fẹ̀mí wa mọ́ gbogbo jẹgbajàgbajàgba tó fẹ́ sẹ́mi máa ń fẹ́ yẹn ọlọ́run mẹ́mí wa jìnnà sí àtàkẹ́ ìrùmọ̀ ẹni ọkápá akọ́fẹ̀mí mọ́ tí ó fi lè máa ṣe dáadáa ọlọ́run ni. wà á ń ta màúláhà torí wọn ló kú ní ẹ̀mí olóní ọkàn fi ṣe aláàánú ọlọ́run àti tóbi rẹ̀ àfi bíọ́ láti sókè kòló bánà ẹ̀mí ẹni kọ̀ọ̀kan wá lórí dáadáa tá a ti bá lọ yìí má sẹ́ni ẹ̀mí wa padà má. bàdà ìrìnàdà ìtànà lẹ́yìn tó ti fọnàmọ́ wá ìwọ ló fọnàmọ́ wá tá a fi lè bára wá lè sùn báyìí nínú àánú rẹ ni. ogbo tí wàá ṣèyàn tí èfi lè sìn má bọ́dù sàdánwò fún wa o ìnáka antal wahab ọ̀sẹ̀ni títà àyàn lọ́rẹ́ nínú èèyàn fi dùn bí ìrì ọlọ́run gbogbo ohun tó fi tẹnu kọ̀ọ̀kan wa lọ́rẹ́ ọ̀gá rẹ̀ ní imán ọ̀gá rẹ̀ ní páyà rẹ̀ ọlọ́run dákun mọ́gbà kú nígbà yà wa jẹ́bẹ̀rù ọmọ nígbà yà orílẹ̀-èdè wa má dàrú orílẹ̀-èdè yìí má dàrú ọlọ́run dàrú àwọn tí wọ́n darí wa ń bá ní máa darí wọn sí dáadáa ọlá àti tóbi ọlọ́run ìpínlẹ̀ wa náà má dàrú gbogbo lọ lókè lọ́lẹ̀ tí ń káàkiri ọlọ́run mọ́sálẹ̀ máa yọ gbogbo pátá ọlọ́run wa wa tá à ń gbọ́ lóríṣiríṣi ìwọ lọ ń yọ wá ló ń kíyèsí wa owó ààbò rẹ ọlọ́mọkà kó lórí wa ọlá àti tóbi ọlọ́run ọlá rẹ jẹ́ ẹni kọ̀ọ̀kan wá túbọ̀ bàbá ti ṣe nírọ̀rùn ló wá ọlọ́run ṣe fún wa àti tóbi ọlọ́run má fi bùkátà má fi wa àti tóbi ọlọ́run ọlọ́run wá dó ọlọ́run rọ̀ wá lọ́rọ̀ pẹ̀lú halali rẹ kó fi lé wa jìnnà sí àràmù rẹ ọlá àti tóbi rẹ ọlọ́run gbogbo àwọn tá a jákẹ́kọ̀ọ́ kéwù ní ìwé ní iṣẹ́ ọwọ́ ní àṣeyọrí dáadáa ọlọ́run ọlọ́run ti sọdọ̀ ọ̀gá láàyè àlékún dáadáa máa ṣe ti sọdọ̀ ọ̀gá láàyè kí àpadà ti aburú kọ̀ọ̀kan wá má wọ́n tún sọ wá di ìrò ẹ̀yìn má ìlọsíwájú wọ́n sì láti máa fún wa o inú olúwa tí nínú yìí mọ́jọ́ ọba jẹ́ àánú rẹ túbọ̀ máa fi bá wa gbé mbẹ́ òjò kẹ́ rẹ òjò bùkún rẹ máa rọ fún wa mbẹ́ ọlá àti tóbi rẹ ọlọ́run wá fi ẹsẹ̀ ìgbàgbọ́ tó fi yọ́nú sí wa rinlẹ̀ nínú olúwa yìí gbogbo tó yàtọ̀ sí tiẹ̀ táwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ ṣe ọlọ́run ọba ìwọ ló lágbára láti darí wọn sí dáadáa tí mi ọlọ́run fẹ́ mọ́sálá ìdarí gbogbo wa sí dáadáa tó fẹ́ ọlá àti tóbi ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun. السلام عليكم